lóyún bá lówó sí fẹ́ lọ ṣe bbl ni mí náà fẹ́ pé nǹkan bọ̀ tán. bbl yẹn big brother. kí lẹ rí. big brother. bbl gbé àwọn tó jẹ́ pé ọlọ́rọ̀ lọ́wọ́ lẹ́kẹ́ bóyá bẹ̀yẹn ò fi bẹ́ẹ̀ yọ àwa kò bẹ̀ǹtẹ̀ yìnyẹn náà ó ní ìdìrànlọ́wọ́ ọjọ́ ìyẹn náà lè dáa tó ti yẹn tó yẹ pé tá a bá wà bọ́ta báyìí ah wọn á dà pé wọn á sàlẹ̀ téèpù àárín gbogbo yòókù. láì ṣe Johnny Bravo. ẹ̀yin aráàlú kò ní dáa kán máa rán yín síbi tẹ́ ẹ̀ ti kàn dínú yọ ẹ má lọ dẹlẹ̀ fún mi ẹ má dúró dè mí títì ẹ̀yin ọmọ àdúgbò ẹ̀yin ọmọ ìyá mi gbogbo bó ṣe ń sọ pé owó yẹn wà ńlẹ̀ tó yé yín ẹ ó máa wà ńlẹ̀ bẹ́ẹ̀ á ní tọrọ jẹ ẹ má lọ dẹlẹ̀ o mi ní ju five hundred lọ o tàbá dẹ̀ ti pẹ́ five hundred people ẹ máa lọ pín five hundred yẹn náà ni tí n bá sọ good morning sí ẹ tí mo kí ẹ pé ẹ káàárọ̀ o tó dá mi lóhùn káàárọ̀ sísítà mi ṣó wá pa lánàá màá take note tí n bá dẹ̀ tún sọ good morning lọ́la tẹ́ni money. mo máa take note mi ì dẹ̀ ní jẹ́ kó fly sísítà kí mo ṣe tó jẹ́ pé morning lẹ fi dá mi lóhùn ṣé mo ti ṣẹ̀kẹ́ dáríjì consciousness ni ìgbà àwọn bàbá sàlá àwọn ìyàwó rẹ̀ kankan náà ṣe kọ́mẹ́dì tó jẹ́ lóbìnrin àkọ́ hmm. pariwo wọn ni bàbá sùwé ìyàwó ta kọ́kọ́ mọ̀ wọn wọn náà sùwé fún ara ẹ̀ obìnrin ni ó dẹ̀ fọ́nì ó dẹ̀ máa jọ ń lọ occasions oríṣiríṣi tó jẹ́ pé òun náà máa ṣe performance gbà yẹn táyé arìnrìn àṣọ obìnrin ṣòye yín gbà tó yá mí tí mo ladùn àwọn obìnrin oríṣiríṣi ti ṣe àkọ́kí hmm. ń pariwo obìnrin ni kò ṣe pé èèyàn kan pa society wa ìlú wa ò fi bẹ́ẹ̀ fóbìnrin ní àyè lọ títí ẹ̀yin náà wo bàbá wa late Fẹlá Aníkúlápó Kútì àwọn obìnrin tó ń bá a jó àwọn ọkùnrin míì yẹra fún àwọn ọkùnrin náà ní problem ìlú wa yìí àwọn ni àwọn náà yẹra fún wọn tó fi lè máa jó fún Fẹlá pẹ̀lú mínísíkẹẹtì àlefẹ ayé ti táàgì wọn bàbá ti kọ̀ wọ́n bàbá dẹ̀ wò pé wá ẹ̀ lé wéèsì ẹ̀jẹ̀ àṣewẹ́dì fún gbogbo yín nígbà kan náà. káàbọ̀ padà sórí ètò Oyinmomo náà la wà gẹ́gẹ́ bí mo ṣe sọ nígbà tí mò ń lọ eh, mo ní ibi tí mo tún yà sílẹ̀ ní ibi tó lápẹ̀rẹ̀ ni nítorí táwọn ọkùnrin bá ń dáṣà wá ní what do you bring to the table what do you bring to the table èmi á máa wò wọ́n bíi pé table bíi ti báwo some women own the table <laughs> ìyẹn tó ń kọ́ <laughs> some women are the carpenter that call the table for themselves wọ́n dẹ̀ ń palachi ẹ̀ wọ́n dress ẹ̀ everything fine mo ní nínú iṣẹ́ wọn kò sáṣàdànù bẹ́ẹ̀ nínú ìtàn ìgbésí ayé wọn ìtẹ̀yàn lè rí mú pé ah tó bá ti lè dáa fúnru ẹni báyìí kò sí ẹni tí ò ní hope àfẹni tó bá sọ̀rọ̀ ẹnu nítorí nínú ayé bí wọ́n ṣe dàgbà tí wọ́n rìn lọ àwọn gan sọ nínú àwọn ọ̀rọ̀ pé àwọn gan ò mọ̀ pé àwọn máa tún di ẹni ńlá báyìí ẹ máa wò pé dámi ò ti pọn tẹ́lẹ̀ òtútù ń pọn ẹ jẹ́ ń pọn o torí kò easy kéèyàn rí professor tó jẹ́ obìnrin tí wọ́n wà nílé ọkọ tí wọ́n jẹ́ ìyá tí wọ́n tún ṣe ìyá orílẹ̀-èdè tí wọ́n tún fi ohun wọn tí wọ́n fi ń gbé nǹkan tí ayé ń ṣe lárugẹ tí wọ́n dẹ̀ ń dá síbi tó yẹ kí wọ́n dá sí ọlọ́run ní ṣe wọ́n lágbàyà oh god oh god kí ni mo tún fẹ́ sọ náà oh oh oh dókítà onímọ̀ ìjìnlẹ̀ nínú ètò ọ̀rọ̀ lù nínú ọrọ̀ ajé nínú pé everything kó lè ṣẹgẹmẹgẹ ẹ wo professor Helen Paul ni mo ń sọ̀rọ̀ nípa <laughs> professor. àpọ́nlé yẹn pọ̀ mo wá wò kódà pé jẹ́ àyítóbi èèyàn mi rẹ̀ wọlé eh! àtẹ́lẹ̀ ẹ̀rú bà mí ẹ pọ̀ gan ẹ ṣeun gan ma ah, ẹ pọ̀ ẹ pọ̀ pa ah! tẹ bá ń gbọ́ ó pọ̀ pa <laughs> ó pọ̀ gan stature nìkan lẹ̀ ní o but lẹ́yìn stature everything báyìí wọ́n lòdù ẹ̀ ọlọ́run stature ẹ̀yìn tẹ́mi gan bá ríru ẹ̀ máa ṣọpẹ́ ṣé wọn pẹ́ lè pẹ́ ráyé ní eighteen years báyìí. ẹ̀yin gangan lẹjọ olówó Ah. èmi èmi bá wo doctor doctor professor doctor mrs ah. doctor professor mrs. ẹ kàn máa sọ bẹ́ẹ̀ kàn sọ pé chief oyè ti tán aka kò hmm. lé ènìyàn kò lé ènìyàn chifoye ti tán lẹ̀ bẹ́ẹ̀ ni hmm, hmm, kò lé mo ti rántí àwọn búgibúgi odò ìjà tẹ máa wọ̀ ẹ́ bó làwọn costume yẹn wà náà àwọn pa àwọn aṣọ àti gbẹ fún dry cleaner. alájà jọ jáṣì ọjà ṣe nǹkan ọjà ṣe gidi gan ṣámi ṣámi ṣámi ó ṣe ó dọ̀rẹ́ mi ó dọ̀rẹ́ ah, mi ó ṣe kò dùn tún mọ̀ ṣùgbọ́n bí fine fine ká má ah, parọ́ no tó tọ́. ṣé mo kó táwa bá rí yín wájú gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n wa inú wa máa ń dùn ẹfìyẹnlẹ ẹfìyẹnlẹ ẹ jẹ́ kó lọ ó ti lọ ah, ó ti lọ dókítà ẹ̀yin nìkan ẹ má many pieces tẹ wọ blue àǹkárá blue àǹkárá blue. wọ́n gbọ́dọ̀ máa tó pọ̀ fún yàn kéèyàn lè máa ṣe yanran yanran. ẹ wá gbé ṣáà tó tóbi ẹ wá jọ ìyàwó wa. ẹ mọ bí tí mo ti wá gẹ̀ẹ́tì yín ọlọ́run ẹ̀mí ló sọ fún mi ògùn rè ẹ̀mí ní ṣàìṣàì ló ń bá bọ̀ ìwọ gan gbọ́dọ̀ dúró rè mo wá wò ó ni mo pé bo ni mo fi fẹ́ attack ṣe àwọn pété yín ò bá lẹ́sẹ̀ bíi mercy. attack yẹn ò lè strong. lẹ́yìn mọ̀ pé àwa máa ń yaṣọ lọ́wọ́ costumia ẹ̀yin ò gbọ́dọ̀ yaṣọ wọ̀ àwa máa ń dá padà. <laughs> ẹ̀yin ẹ̀yin professor owó wà lọ́wọ́ yín ẹ má jẹ́ ká gbọ́ if you see am bí lam EFCC ń bọ̀ já ẹbí ìlú wọn o owó wà lọ́wọ́ wọn o ìyàwó lọ́ọ̀yà ìyàwó san ah, of the nation of the everywhere from hey, importer exporter general merchandise. ẹ̀yin aráàlú kò ní dáa kán máa rán yín síbi tẹ́ ẹ̀ ti kàn dínú yọ ẹ má lọ dẹlẹ̀ fún mi ẹ má dúró dè mí títì ẹ̀yin ọmọ àdúgbò ẹ̀yin ọmọ ìyá mi gbogbo bó ṣe ń sọ pé owó yẹn wà ńlẹ̀ tó yẹ yín ẹ ó máa wà ńlẹ̀ bẹ́ẹ̀ àní tọrọ jẹ má lọ délẹ̀ o mi ní ju five hundred lọ o tàbá dẹ̀ ti pẹ́ five hundred people ẹ máa lọ pín five hundred yẹn náà ni oyè ìyẹn lẹ̀ ìlú yìí bá lówó sí fẹ́ lọ ṣe bbl ni èmi náà fẹ́ pé nǹkan bọ́ ta bbl yẹn big brother kí lẹ rí big brother bbl gbé àwọn tó jẹ́ pé ọlọ́rọ̀ lọ́wọ́ lẹ́kẹ́ bóyá bẹ̀yẹn ò fi bẹ́ẹ̀ yọ àwa kò bẹ̀ǹtẹ̀ yìnyẹn náà ó ní ìdìrànlọ́wọ́ ọjọ́ ẹ̀yìn náà lè dáa. tó ti yẹn tó yẹ pé tá a bá wá gbọ́ tá báyìí ah wọn á dà pé wọn á sàlẹ̀ téèpù àárín gbogbo yòókù. láì ṣe Johnny Bravo. Johnny Bravo yẹn náà ní respect ń gbòòrò àwọn èèyàn ń wò pé ah ah what an opportunity láti dẹrù bàyàn ọkọ gan ni lè divorce ẹ. Yorùbá wọn fc. ọkọ àwòpẹ ẹrù rè. gidi gangan. ló ní kíá. àmọ́ dókítà ẹ jẹ́ kí n bí yín. báwo lẹ ṣe grow confidence báwo lẹ ṣe ṣé ẹ bára yín sọ̀rọ̀ ni ṣé lára àwọn mentors yín ni torí kò wọ́pọ̀ nínú ọmọ àti gbọ́ àwọn ìtàn kan sẹ́yìn àfẹ́padà sórí ẹ̀ mọ́. nǹkan tó ṣẹlẹ̀ ni pé nítòótọ́ nítòótọ́ kò ṣe pé mo ní gbogbo gbàgàdà yẹn o hmm. hmm, kéèyàn máa understand timing when to apply and when not to apply it hmm. eh, ìyẹn ṣe pàtàkì number two kò ṣe pé mo bára mi sọ̀rọ̀ mo máa ń rànra mi létí mo dẹ̀ sọ orúkọ mi bọ̀ ẹ̀yin ò fi bẹ́ẹ̀ gbọ́n orúkọ yẹn dání mo ní kò lé ènìyàn wà àfọlọ́hún ọba nígbà tó bá mọ̀ pé ò lé èèyàn àfọlọ́hún ọba ẹni tó bá dẹ̀ ràn ni níṣẹ́ là ń bẹ̀rù <laughs> bẹ̀rù ẹni tá a máa jẹun tá a mm. òun ló ní do this i do do that i do ẹ̀hẹ́n nǹkan tó fi jọ pé mo wà lẹ́yìn ẹ̀. Mm bàbá mi ń bẹ lẹ́yìn. bàbá náà torí mo rí pé ẹ fi bàbá ṣeré bàbá tó tó gbàgbà sùn lọ́yẹ ni bàbá ẹni fúnni tó ń sìn règùn hmm, afúnni máa wọ bẹ gangan gbani mẹsàáyà ń sáyà hmm. ògbénu múndí aṣọlá hmm. ògbénu bádébò òṣogbo gidi gangan ọba fẹni tó ní bàbá pop sílẹ̀ ké sí yẹn ó <laughs> ṣe give them bàbá oníbàbá father for the fatherless. ó dẹ̀ sọ fún wa pé ká máa bóun sọ̀rọ̀ without season. ká máa relate ká máa relate so bí mo ṣe ń bá yín gan sọ̀rọ̀ mò ń yẹ̀yìn wo olúwa alpha check ilà ń ṣe o láǹtí ìfẹ́ tọ́já o kémi náà gbé padà o bàbá dẹ̀ ní relax inú ẹ̀ dùn relax God is in control ọkàn rẹ̀ mọ́ àdẹ̀mbà ẹ̀ sọ lágbára ọlọ́run ọkàn ayé náà máa mọ́ sí i. àṣẹ àṣẹ ẹ ti fi style wọnú ẹ̀mí nìyẹn o torí mo rí ìdí yín mo kàwé yín yẹn lọ bẹ́ẹ̀ ṣe ń kà á mo ń tẹ̀lé yín o. tó lẹ́nu iṣẹ́ yìí ẹ wà lára wọn tí èmi lè pè ní pioneer of the comedy industry ah. ní obìnrin torí àpọ̀ àpọ̀ rárá báwo lẹ̀yin ṣe ṣe ní dominated industry tó yẹ pé àwọn ìkókò ajẹgúnjẹ ẹran ni wọ́n ọ̀rọ̀ mi yé yín kò yé mi kò tún yé yín ṣé ń là ẹ là ṣé mo pé nígbà tẹ́ ń dàgbà bọ̀ nínú industry àwọn òun para wọn náà ṣekú iṣẹ́ yẹ tẹ́ sọ pé. náà mo ní àwọn ìkókò àwọn ní ìkókò ajẹgúnjẹ ẹran àwọn ní ajẹgúnjẹ ẹran ẹ mà yẹn náà ẹ dárúkọ wọn ẹ má jẹ ká ṣe bẹ́ẹ̀ irú àwọn tó máa sọ wípé ẹ ókè ókè o ìwọ ìwọ o kí ìwọ tó kọjá o ẹ ìwọ ìwọ o ìwọ máa san tóògèètò ìwọ ìwọ o èè ṣe káàṣì o ìwọ ìwọ o room three oh six ni o wọ́pọ̀. àwọn wo ló ti ṣe rí oh, tẹ́yìn bá fẹ́ kéwì dá wọn ọ̀rọ̀ ṣé mo pé àsùwòlì tẹ́yìn náà dẹ̀ ní ẹ̀wà nú ẹ̀mí àsùwòlì. èmi èṣe wòlíì ẹ̀yìn mi. àní end bíi John the Baptist hmm. a gbọ́dọ̀ fi ọ̀rọ̀ yẹn wọ̀n tún wọ̀n sísìn tẹ́yìn bá ti lead èmi on pé wọ́n ẹ̀mí akémi ò tí mọ̀ pé yẹn kan jẹran jẹpọn jẹran ẹ̀yin try ẹ̀yin eh? tẹ́ ẹ̀ gbé nbí tẹ́ pé ẹ gbé báàgì yín brown ma ní báàgì tẹ́ gbé wá bí mo máa rí travelling báàgì tẹ́ bá ti kúrò níbi airport ní straight ẹ̀ wá fèmí lẹ̀ pẹ̀lú àwọn ìkòkò àjẹgúnjẹ ẹran kán lè rún mi kán lè sọ mí di rúmọ́ bíi aka ni. bẹ́ẹ̀ lẹ lọ ṣe investigation technical solve problem. ọlọ́pàá náà ní ká máa bò wọ́n láṣìírí pé tó bá ti rí bẹ́ẹ̀ àmọ́ báwo lẹ̀yin ṣe ṣe. okay in this case in this hmm. case open case èmi kàn ṣe tèmi mo ti sọ pé n tó wà lẹ́yìn mi ní do it like this i do hmm. kò ṣe pé bí mo ṣe mi ni. Hmm ṣó ti yé yín èmi kàn ṣe tèmi ni when you move consciously tó jẹ́ pé gbogbo ìgbà tó bá ṣe jí o wà intentional títí wọ good morning gan tó fẹ́ sọ ó mọ̀ pé o wà intentional hmm. tí n bá sọ good morning sí ẹ tí mo kí ẹ pé ẹ káàárọ̀ o tó dá mi lóhùn káàárọ̀ sísítà mi ṣó wá pa lánàá màá take note tí n bá dẹ̀ tún sọ good morning lọ́la tẹ́ni money. mo máa take note hmm. mi ì dẹ̀ ní jẹ́ kó fly sista kí mo ṣe tó jẹ́ pé money lè fi dá mi lóhùn ṣé mm. mo ti ṣẹ̀kẹ́ dáríjì consciousness ni mm, ẹni bá gbé ẹ̀mí ọlọ́run á gbé àkíyèsí mọ́ra á dẹ̀ máa béèrè déédéé èèyàn míì wá ẹ̀mí rẹ̀ àjá o ṣùgbọ́n mo ti mọ̀ pé ibi tá à ń lọ ò ṣe ibì kan náà mm. so tá a bá ríra là ń kíra so ti yẹ yín kò nídìí kí n máa béèrè home address kọ̀sọ̀ òun náà tiẹ̀ ní ronú tèmi so tá a bá ti mọ̀ yẹn oníkálukú àwa èmi ìdẹ̀kọ́ ò sí one of the pioneers Comedy ti wà láti ọdún tipẹ́tipẹ́ obìnrin láti ẹ máa gbọ́ láti tipẹ́tipẹ́ ìgbà àwọn bàbá sàlá àwọn ìyàwó rẹ̀ kankan náà ṣe kọ́mẹ́dì tó jẹ́ lóbìnrin àkọ́ hmm. pariwo wọn ni bàbá sùwé ìyàwó ta kọ́kọ́ mọ̀ wọ́n wọn náà sùwé fún ara ẹ̀ obìnrin ni ó dẹ̀ fọ́ ní wọ́n dẹ̀ máa jọ ń lọ occasions oríṣiríṣi tó jẹ́ pé òun náà máa ṣe performance gbà yẹn táyà rẹ́rìn àṣọ obìnrin ṣòye yín gbà tó yá mí tí mo ladùn àwọn obìnrin oríṣiríṣi ti ṣe àkọ́ kí n pariwo obìnrin ni kò ṣe pé èèyàn kan pa society wa ìlú wa ò fi bẹ́ẹ̀ fóbìnrin ní àyè lọ títí ẹ̀yin náà wo bàbá wa late Fẹlá Aníkúlápó Kútì àwọn obìnrin tó ń bá a jó àwọn ọkùnrin míì yẹra fún àwọn ọkùnrin náà ní problem ìlú wa yìí. àwọn ni. àwọn náà yẹra fún ọ tó fi lè máa jó fún Fẹlá pẹ̀lú mínísíkẹ́ẹ̀tì àlè fẹ́ ayé ti táàgì wọn bàbá ti kọ̀ wọ́n bàbá dẹ̀ wò pé wá ẹ̀ lé wéèsì ẹ̀jẹ̀ àṣewẹ́dì fún gbogbo yín nígbà kan náà. Hmm. so tá a bá wo history yẹn àti rí báwọn obìnrin ṣe ń lọ so ti yé yín dẹ̀ nínú stand up stand up àwọn tèmi bá ń bẹ̀ náà wà mú ṣàbá Mandy ń bẹ̀ Mandy jẹ́ one of the top female comedians in fact first tí ó kọ́kọ́ popular nílùú èkó àti ní nàìjíríà tá a kọ́kọ́ rí ní billboard nígbà tó yá princess náà jáde bẹ́ẹ̀ làwọn obìnrin míì rìn ní different locations tí a kàn celebrate wọn ṣùgbọ́n ọlọ́run kọ̀ bẹ́ẹ̀ mi ṣe tó jẹ́ pé mo wà nínú èkó èkó náà bí mi sí èkó mo dàgbà sí by grace gbogbo activities entertainment náà sẹ́ńtà èkó ló ti ń ṣẹlẹ̀ ṣó ti yé yín dẹ́ bá ṣe ń ṣe ní school náà bá ṣe ń ṣe eh, níléèwé àwa náà ń darapọ̀ ká tó mọ̀ ká tó mọ̀ Olúwabayọ̀ ṣe tàfi tóbi kò ṣe mímọ̀ ṣe nígbà tó dẹ̀ di pé ká tún mú ọkọ bẹ́ẹ̀ ni mò ń béèrè lọ́wọ́ Elédùmarè jọ ṣàánú fún mi. ìyẹn èèyàn tẹ gbọ́dọ̀ mú wrong number. bá mi bá mi ah. ṣe èyí tó bá máa fẹ́ mi jẹ́ kó ṣe pò ó pé máa ṣe lọ àwa wà nílé hmm. most of the time àwọn òbí gan à ń rántí sọ fún ọmọ pé bẹ̀rẹ̀ sí ń gbàdúrà ẹni tó fẹ́ fẹ́ sílẹ̀ lọ́jọ́ ọ̀la kéèyàn tètè bẹ̀rẹ̀. Hmm, bá a ṣe máa ń sọ fún ọmọ láti primary six you will go to university you will go to university bẹ́ẹ̀ kọ́ la ṣe máa ń sọ fún wọn pé ọjọ́ ọ̀la o wàá ṣègbéyàwó o wàá lọ́mọ o bó ṣe ń ṣe lélẹ̀ díẹ̀díẹ̀ táwọn míì máa ń gbọ́ ni ẹkún ibẹ̀ ṣẹ̀rí kan tí bàbá yìí ṣe fún mi bàbá yìí ó dìgbà school sí èmi mo rán gbogbo ẹ̀ sọ bàbá tẹ̀dẹ̀ ń kígbe yìí five a.m. ó ti fò ó ti kúrò lé but màmá ló ń ṣáájò ó ti wẹ̀ lẹ́ẹ̀kan búkì mm. sọ́ọ̀sì ẹ̀dá sojo activities kọ́lọ̀ má jẹ́ ká máa làágùn káyé má rí. àmín. ṣó ti yé yín so misunderstanding pọ̀ nínú ọ̀rọ̀ yìí lóríṣiríṣi the truth is that women are really thriving the industry Absolutely. entertainment or let me say comedy kò fi bẹ́ẹ̀ fún obìnrin láàyè àwọn obìnrin á fashion Uh, conscious very fashionable. afẹ́kàn rí wa pé bá ṣe sorrow, but you're yẹn ṣe blink so what do I dẹ̀ máa ṣe irú iṣẹ́ yẹn wà nígbà tí sọ want to tell you that we give dá at any time to bounce ń sọ̀rọ̀ kó lè express. wà á tẹ̀ nígbà tí sọ kankan nù flexible bí omi ni pé nǹkan kan lè ṣẹlẹ̀ then wà á dẹ̀ tún wà láti very very careful You pé DNA between being stupid and being funny. Ah. kọ́lọ̀ má jẹ́ àṣìṣe. ọlọ́run kí ni being stupid and being funny yorùbá yẹn náà. nínú kí kórí èèyàn dọ́ta àti pé kéèyàn lè pààyàn lẹ́rìn. ẹ ẹ mọ sọ èwo wa ni ṣe daughter daughter is when somebody does not even have an idea of anything okay. doesn't have brain. ẹ̀yà ògbó ni stupid professor ẹja mi. stupid ẹni tó lọ́gbọ́n tó gọ̀ agọ̀ agọ̀ okay okay okay okay ó ṣe ah, ah. dẹjọ́ agọ̀ okay ó ti yé mi. àdẹjọ́ lẹ bú yẹn. no jẹ́ mọ̀ pé. ah no ẹ mọ̀ máa sọ̀rọ̀ síyàn lórí tv. Eh, yorùbá ló ah, máa ń pèyàn tí ò wá ní súlè ni. no no break out me i oh. need healing i'm traumatized. ẹ jọ̀ọ́ bá ń wá sellotape ká fi gọ́ọ̀mù àti yẹn bóyá ó máa dúró tán kó fẹ́mi á fi gbà á. ṣe fẹ́ kẹ́mi padà fọ́kọ mi bàtẹ́ bá tibẹ̀ jẹ́ tán. rárá àwọn náà ló ní àwọn ní ultimate healing doctor lẹ́yìn jésù ọwọ́ wọn ni kí yín wà antidote yín ọwọ́ wọn ló wà. ó lọ́wọ́ ẹ̀wọ́ ọlọ́run ọba òun kàn mọ̀ pé mi ì fi bẹ́ẹ̀ wà òkè ọwọ́ ọlọ́run. àwọn gan gbà jẹ́ àwọn pé nínú ọ̀rọ̀ yẹn ni à pé ẹ ti ń gbàdúrà pé ẹni tó máa wá fẹ́ yín o ìgbà tó lọ́n dẹ̀ ṣe fẹ́mi gangan ló wá fẹ́ yín. èmi gan tẹ̀rù kó fẹ́ fi mí ṣe nǹkan nìkan mo bèèrè lọ́wọ́ pé kí ló dé tó dẹ̀ rí papọ̀pọ̀ mọ́ mi báyìí báwọn ìrìn àwọn ìwà mi ò da ìwọ́ dẹ̀ wà pin papọ̀ mọ́ mi. bẹ́ẹ̀ ìwà mi ò dẹ̀ da èèyàn kan náà ló máa fẹ́ ní tí wẹ́ẹ̀. bẹ́ẹ̀ lọ́dẹ̀ sọ pé ìwẹ́ da àwa lè manage wèrè <laughs> you are of many parts. okay ẹ̀ ń kọrin ẹ̀ wà nù tíátà bẹ́ẹ̀ ṣe wà nù tíátà stage lẹ wà nù home video then produce ẹ ẹ ń ṣiṣẹ́ adẹ́rìn-pòṣónú comedy stand up comedy ọ̀nà yẹn ẹ tún ṣe skit ẹ tún pa wá lẹ́rìn pé òkè alájà Don Jazzy o kò lé ènìyàn wọn chief code ah, wọn ò pé báwo lẹ ṣe ń yọ timetable fúnra yín kó dà o èní o ntí màmú gbọ̀rì tọ́lá o òun lélẹ̀ àbá sígbà kan tó yẹ pé àwọn iṣẹ́ kan ti clash tẹ́yìn gá wá wò pé ẹ wọ ẹ fi mí lẹ̀ ẹ lè ní ni mò ń jẹ́ hmm, kóníkálukú dúró lórí ọwọ́ ẹ̀ báwo lẹ ṣe navigate gbogbo iṣẹ́ yẹn náà iṣẹ́ entertainment náà ni gbogbo nǹkan tí mo kà ń school ọ̀nà yẹn náà ni gbogbo ẹwọ inú ara wọn collaborative effort ni ọlọ́run dẹ̀ wá bá wa ṣe industry ta wà àwọn kan wà tó jẹ́ pé àwọn máa ń jókòó sẹ́yìn pé a fẹ́ sọ àwọn èèyàn dèèyàn ńlá a fẹ́ sọ àwọn èèyàn di star bírò àwọn soundman wẹ́ àwọn editors wa hmm. àwọn onímáìkì wa àwọn director wa hmm. so ó depend àwọn wo ló yẹ ká tó jẹ́ pé gbogbo nǹkan tó gbé dání wọ́n mọ bọ́ ṣe máa bẹ́ẹ̀ ṣe tó jẹ́ pé ayé dẹ̀ máa rí tí wọ́n dẹ̀ bẹ́ẹ̀ dù ú ó ti yé yín so having the right people people are gifts to us so ọlọ́run fún mi lẹ́bùn èèyàn. Hmm, èèyàn dẹ̀ láṣọ. èèyàn dẹ̀ láṣọ so bíyàn mi bá dẹ̀ ṣe tún ṣe tó ti wò pé òun ti ṣe ṣe ṣe ó ti sóhun tó bá ṣe kúrò èèyàn mi àkàntún. rapala wọlé àkàntún rapala. adẹ̀tún máa gbèlú sọ àmọ́ òkè. ìyẹn hàn ah, pé ẹ̀hẹ́n hmm. ọlọ́run ò ní fìgbà kan fi bó bá ṣe ń ṣẹ́gun ní yé ayé kò ní yé wọ gan hmm. torí pé ọlọ́run gangan ló ń tàn mọ́ lẹ́sìn kó tó bá fẹ́ tàn mọ́ lẹ́sìn so then ìgbà míì náà àwọn question tẹ́ ń béèrè lọ́wọ́ mi báwo mo ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá yẹ kémi ò tiẹ̀ mọ bó ṣe ń ṣe tẹ́mi kàn ń ṣe ń tèmi ń tèmi màá wá di pé mi náà fẹ́ jókòó kí n fún yín package lies pé hmm. on monday i actually wake up to take a cup of water <laughs> on tuesday mi ò dé ra ayé gbogbo yẹn tí ó ti mi ní parọ́ fún yín olúwa ló ń bá ní ṣe then sometimes náà láwọn interview báyìí á jẹ́ pé tọ́nà bá ti fún ẹ ní instruction máì tí ì sọ ò ní sọ mo dẹ̀ ti hmm. study àwọn àgbàlagbà oríṣiríṣi like baba late Pella I respect him so much so it was from him my great grandma taught me péyàn míì wà kò sí bó ṣe ṣọ̀rẹ́ tó gbogbo information kan ló máa release ó lè look minute but ò ní release ẹ̀ wàá sì hmm. máa ṣeré o wàá sì máa dápàrà o but má jẹ́ kí Delilah súnmọ́ ẹ o so that Samson rẹ ò ní bínú parun tó bá tẹ̀ wá bínú parun tó wá ní o bínú ìparun yìí gbogbo ẹni tó kó bá ẹ pátá kọ́ tẹ̀lé ẹ o sì parun tó má tiẹ̀ bọ̀dà. Hmm, kò kọ́kọ́ tọ́jú bí o ṣe ní parun yẹn. bí o ṣe ní parun hmm. so that àwọn yòókù máa lè jọ bí aáyán kéékèèké tí wàá kàn án. asango kábàásà. <laughs> o oh, ṣe eh, ẹ̀rí pé mi gan mo kàn smile mo kàn blush nítorí kò easy ah! nínú àwọn obìnrin tó máa inspire me personally ẹ̀jẹ̀ ń jẹ́wọ́ ọwọ́ mi rè lókè bá a wí àákù bá a sọ ọ̀rọ̀ là ń lọ nínú àwọn obìnrin tó máa inspire me lọ́wọ́ àlẹ́gbẹ́ mi i'm so excited today so please permit all the gestures and the body language that i'm showing so much excitement kò easy what do you think kí n rí ọmọwé ọ̀jọ̀gbọ́n tó kàwé but ẹ má bínú o báwo lẹ ṣe ń dedicate time láti tún fi kàwé because ìwé tẹ kàwé ṣe kékeré o téèyàn bá ní kéèyàn máa to àwọn ìwé yẹn láti ibi táwọn àjẹtì ń bọ̀ ní orí àwọn àbábíò tó ti tètè sú wa <laughs> tẹ́yìn tún fi kà tẹ́ fi kà lọ sókè lọ́nlọ́n how did you cultivate this reading habit. okay so not that I read like people think not that I read okay. but ibi kò ṣe pé mo kà á báwọn èèyàn ṣe ń sọ pé mo kà á nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn tó bá fi ṣe olórí hmm. àwọn tá a máa ń pè ní mentor wọ́n ṣe pàtàkì láyé èèyàn hmm. then àwọn kò ṣe pé mi gan wò pé mo fẹ́ kà á láti kékeré mo kàn ti máa ń sọ fọ́lọ́n pé mo fẹ́ kàwé débi mo fẹ́ débi final tó jẹ́ pé ìbòdì gan nílé sọ̀rọ̀ sí mi pé mọ́yìn mi ò kà èmi fẹ́ kàwé dojú ẹ̀ ọlọ́run rọ̀ mí lọ́wọ́ ọlọ́run rọ̀ mí lọ́wọ́ èmi kàn máa fi ń ṣàdúrà láti kékeré tí mo ti fi dàgbà mo wá notice pé chọ́ọ̀chì tí mo máa ń lọ nígbà kan wọ́n pe chọ́ọ̀chì yẹn ní Word, hmm. àwọn tí wọ́n wà ńbẹ̀ tó ń darí ibẹ̀ almost gbogbo pastor gbogbo big school Ifẹ̀ náà ti ṣe tán hmm. ìwà wọn dẹ̀ yàtọ̀ nígbà tí mo darapọ̀ mọ́ àìlè tú then tó bá ti ṣe conference wọ́n máa ń pe kinní yẹn ní supernatural wọ́n á wá pé àwọn èèyàn sí gúrùpù oríṣiríṣi àwọn kan tó bá fẹ́ máa sọ pé business ló ti fẹ́ mọ̀ bọ́ síbí kò join àwọn ní business àwọn academics tó yẹ pé àwọn tó ṣe tọ́ pẹ̀lú four point kínní kan wọ́n ní lady kan gbà wọ́n máa ń pè ní Ṣeun Akínyẹmí Ṣeun Akínyẹmí yẹn mo máa ń wò because four points náà fi ṣe tán ní ìdẹ̀ tí wọ yunifásitì gba ìmọ̀ àwọn pé kí ló ń jẹ́ four points nǹkan táwa mọ̀ ní first second third èwo ni four points wọ́n wá já wa sí nǹkan tó jẹ́ four points so kí tó wọ school yẹn mo ti mú four points yẹn mo ti kọ́lẹ̀. four point tó ń sọ yóò ṣe ṣẹ́ra tì o four points exam ìwé ìwé ti ẹ má lọ ṣẹ́ra tí wọ́n sọ four points. àwọn èèyàn tíyàn bá wà pẹ̀lú ó ṣe pàtàkì àwọn tó ń pè ní um, adarí or role model or mentor ó ṣe pàtàkì now ó tún wá lọ já sígbà tó jẹ́ pé àwọn kankan tiẹ̀ wò pé àwọn ò ní pè mí fúnṣẹ́ ẹ mọ̀ ẹni tó bá di mo sọ fún ẹni tó bá tí olúwa bá ti wà pẹ̀lú ẹ̀ all things will work together for, for your good. good. tá bá ti rò pé àwọn ń ṣe é níbi gan ire la máa já sí fún wọn so bàtọ́ dẹ̀ pè mí sí iṣẹ́ nígbà yẹn náà mo dẹ̀ pé kí là lè tún wá lè ṣe báyìí mẹ́ńtọ̀ mi ní hey, Helen you must kini come masters mo darí mọ́bẹ̀ àwọn tó dẹ̀ tún jẹ́ kí n wọ yunifásitì wọ́n sọ fún mi you are good with performance so àti kékeré mo ti mọ̀ pé i'm good with performance so bí mo ṣe wọlé fún theatre arts nìyẹn because wọ́n sọ fún ẹ nígbà míì wà ò ní mọ̀ nǹkan tó wà capable of kọ́lọ̀ fún wa láwọn èèyàn gidi tá a sọ fún ẹ pé wá wá wá ọ̀nà ẹ rèé. tí wọ́n á lè fọnà hàn yàn o. ẹ kò ń ṣàwọn aṣáájú ológo rólógo bàjẹ́. àwọn àkùkọ gàgàrà. àwọn nǹkan ibi ibi lẹ́yìn máa ń hype ni. no bí yorùbá náà ṣe sọ yálẹ̀. aláwọn èèyàn tó jẹ́ pé wọ́n á rí wọ́n á dẹ̀ fọ̀nà òun ẹ̀ là ń sọ ẹ̀yìn dẹ̀ sọ pé àkùpọ̀ púpọ̀ gbàgbà wà. ẹ̀yẹ tí àwọn yẹn náà kì í fẹ́ fọ̀nà hàn yàn. kọ́ bí ẹ̀jì yẹ bíi chicken lẹ́kọ̀ọ́ láìka àjìyà. ṣé wọ́n pẹ́ fine ẹjọ́ white chicken lójú rẹ̀ after like two hours báyìí stevie bá bẹ̀rẹ̀ sí ní pa mí. ẹ má bomi jẹ o egungun yẹn ò ní kúrò lọ́fun yájọ́ máa wà ọ̀rá ti gbẹ̀yìn gbẹ̀yìn ni o. èèyàn á ní láti pọ̀ ọ́ ni. <laughs> àwọn owó wa máa lọ fẹ́ wà láìfù wá pọ̀ ní fún mi ni ọ ṣáà máa lọ lọ ẹ̀. Hmm. Hmm. màdé máa jójó mi lọ ó ti yé yín. so as i was saying ọ̀nà theatre yẹn náà fi hàn mí God bless the soul of um, Uh, may, may soul rest in perfect peace. Amen. Uh, the person of, um, uh, was, Uncle, I call him Uncle K. Tọ́mọ wore glasses, tọ́mọ acts lọ́dún doing what ti ṣa license. Ṣé Pakasumo? Pakasumo. God bless Pakasumo. At mm. secondary school ni Pakasumo ti máa rí omoyi theater yẹn, ta omi ì tí fẹ́ fi ẹ́ sínú gúrùpù títí yorùbá wa level tí mo fi ń rí ẹ ó yàtọ̀ gbà tó yá ó tún wá sọ fún late aláràn because ọ̀rẹ́ ni wọ́n lọ́dún yẹn ní fàdé ó rọ́mọ yìí aláràn ni english lélẹ̀ máa ṣe english kò jọ pákó rárá wọ́n pákó ni kò jọ pákó ọmọ rẹ́rìn then thank god that baba Uh, baba White is still alive the yellow one tó máa ń búyàn gan nínú fíìmù yìí. ẹlẹ́ṣọ̀ baba ẹlẹ́ṣọ̀ may God bless you baba ẹlẹ́ṣọ̀ uh, I really want to say a big thank you to you too for your encouragement while I was growing up baba ẹlẹ́ṣọ̀ ńgbà yẹn náà ọ̀rẹ́ àwọn pípọ̀ iná jọ máa ń ṣe ọ̀rẹ́ ńgbà yẹn and ìgbà tí mo ṣe birthday mi sixteenth birthday gbogbo àdúgbò kún torí baba ẹlẹ́ṣọ̀ wá sí. Si ilé wa pẹ̀lú late pakasumu pẹ̀lú àwọn actors wọ́n tora wọn jọ pé àwọn fẹ́ lọ dun ọmọ kékeré yẹn nínú ọmọ tó bẹ yẹn but ìgbà tí bàbá tó máa wá fún patí yẹn bàbá ẹlẹ́ṣọ̀ ń rè nínú fíìmù kan báyìí ṣẹ̀ṣẹ̀ ṣe lọ́dún yẹn so bó ṣe dá àdúgbò wa báyìí gbogbo àdúgbò kún ni mọ́mi mi ń gbọ̀n because mọ́mi ni mo máa máàkì bẹ́ẹ̀ díẹ̀ fún ẹ náà sọ. So wọ́n dẹ̀ ti ra cabin biscuit family biscuit mm. wọ́n ra pálí mẹ́ta wọ́n ti ra minerals oríṣiríṣi wọ́n ti gbé tébù kékeré sí ìta wọ́n ti gbé kéèkì kékeré sáàrin wọ́n ti to àwọn díríǹkì yẹn báyìí tó mm, ti mm. yé yín pé. Ah, conventional setting wa tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni lẹ́kùnlé ilé wa gbogbo èèyàn kan ṣe ẹ lè ṣe birthday ẹ lè ṣe birthday mọ́ mi ti ṣe puff puff táwọn bàbá aláràn ọmọ èmi dẹ̀ lọ sọ fún wọn pé mọ èmi fẹ́ ṣe birthday fún mi wọ́n dẹ̀ lọ pọ́n máa ya picture fún mi bàbá aláràn àti gbogbo àwọn actors yẹn bá dé kí ná dé fún ẹ rò pé ọba ló ń gbèbí lé wa gbogbo àdúgbò bá kún ariwo bá sọ ibo ló ti mọ wọn rí ibo ló ti rìn kọlù wọn ibo ló ti pàdé gbogbo àdúgbò ni mọ́ mi ń gbọ̀n pé mi mọ́ ibo tó ti pàdé wọn mi mọ bó ṣe èmi kò bẹ ní bóde sọ̀rọ̀ mi mọ bí wọn làwọn bàbá aláwọ̀ náà ń kí everybody ẹ ṣe o ọmọ wa ni o mo máa gba iye o. Ah. ẹgbẹ́ mi kan ṣe ń blush pé mo lè má jì. mo máa ń sọ pé lọ́dún yẹn nọ́mbà tí bàbá Tinubu fi win election kò tó nọ́mbà tí mo ní lọ́dún yẹn fans hmm. tí mo ní láì ṣe ìtàkùn. ó gbéra bọ̀dá lẹ́kọ̀ọ́ ǹdẹ̀ láì bọ̀dá lẹ́kọ̀ọ́ mo kún wọn jẹ wọ́n ṣe máa ń sọ̀rọ̀ rẹ̀. bọ̀dá lẹ́kọ̀ọ́ kì í díje lórí ṣá wọ́n máa ń wá ìṣá ni wọ́n tètè jì wọ́n dẹ̀ ti dàárọ̀ wọ́n á ti fi ṣáálì sójú wọ́n á ti dọwọ́ ìrọ̀lẹ́ náà máa ń wẹ̀ wọ́n dẹ̀ ti wẹ̀ tọ́ báyìí wọ́n máa kọ́kọ́ ra ògúnfe àmàlà pọ̀mọ́ inú ẹran oríṣiríṣi wọ́n á kọ́kọ́ jẹ wọ́n á ṣe wọ́n á mú gbòòrò education máa dúró per month àwọn entertainment máa ṣe per week per week per week second bill ẹ̀yin òbí wa ẹ jọ̀ọ́ ẹ yé wago aláago sáré tọ́ ọmọ ẹ yé sọ fọ́mọ kan pé à. Ah, ṣáléwá ti wọ skul òrílé ayé ẹ ò tí ì wọlé ẹ máa sún ọmọ yẹn síbòmí ẹ yé sọ fọmọ yín búkì tó jẹ́ pé ojú lọ òun ló ti rọ́kọ yẹn tó ti ń ṣe wedding tá ti ń raṣọ ẹbí ẹ ìwọ náà lọ wáyàn fà wálé